له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى جاي مامو ندعوة لحق سترى ما كلمة أبا كتا إما أبو لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبل إليتي أدف ولا الله لك الحمد حمدا سرمديا مباركا ọpẹ́ ìta dá yìí ọpẹ́ tó ń kọ̀ntínú lọ bẹ́ẹ̀ títí títí láíláí ni ọ. لك الحمد حمدا سرمديا مباركا. ọpẹ́ tí ò dúró lójú kan lọ́pẹ́ tá dá ń da aládàtúndá ni ọ. sẹrìmàdìyà mubaraka o. ọpẹ́ ilé tó kún kẹ́kẹ́ fún gbogbo oríṣiríṣi ìkẹ́tọ́ lọ́n ṣe fún wa ń bẹ ọlọ́run kó jọ kó má jẹ́ kékeré rẹ̀ náà dúró. Yàtí ìlú màdá dúlẹ̀ bá hàrì àrùn kó tóbi àṣírà. Ẹlẹ́mìí wo pé kí ló tún bí ọpẹ́ tò ní? Yàtí ìlú màdá dúlẹ̀ bá hàrì àrùn kó tóbi àṣírà. Náà ni wàá bèèrè owó ọpẹ́ lọ́wọ́ wa báyìí rárá o, ta wa ń bo náà ti ń bèèrè irú rẹ̀. Làkẹ́lẹ̀ ha kò tó tààzí máa ń nígbà tí èyàn bá gbọ́wọ́ pọ́lọ́wọ́ ti ẹta lè mi fẹ́ fún tèmi. làkàlẹ̀ hamudu ta àfihìmá. tèmi mo ṣoore fún ẹ náà bọ́lọ́hun. níwà jẹ́ kíkà kọ́ ìmọ̀ ọ́. ó ní sàwá ní ṣe dáadáa sáwọn afọ àní kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń mú wáyé má dàpọ̀ mọ́ra wọn. làkàlẹ̀ hamudu ta àfihìmá. àwọn ń dúpẹ́ fọ́lọ́hun lónìí tí wọ́n náà lẹ́tọ́ àti dúpẹ́ Ramadan wa di mẹ́wàá sí àbúlẹ̀wà tẹ̀rín. yadakumullah. ṣé kò wáyé kí màá jẹ́ dájọ́ ṣẹ̀mí dè ní kẹ́kọ̀ọ́ ìmọ̀ ooo. ọlọ́run lọ dúpẹ́ fún lórí àwọn oríṣiríṣi orí àti kẹ́tọ̀ ṣe fún wa. ó sọ jáde sàrà èmi náà wà bí dọ́là. èyí ṣe fún wa gbà tara tù wá àti bó ṣe là wá gbà ta wà nínú nira. sàrà nǹkan rọrùn bó ṣe ń ṣàánú wa tó ń jẹ́ kárí tiwa ṣe ìgbà tó tún lágbára bó ti lágbára náà tó tún ṣe ń ṣàánú wa yìí náà tó dáwọ̀ kẹrẹ dẹ̀ dúró fún wa adúpẹ́ ọlọ́run ọba o. àkàlẹ́ hàmúdù àdùn àfọ̀mọ̀bọ̀ àfàtànàlá. ọpẹ́ wa tá ń dá yá àdípèlé àdípèlé la fi ń dá o. ìfàmà àhálà àlàdé iná wà máa máa rọ. torí tábà ní ká ṣíwò ọlọ́run ọba ní ìṣe ọdún ní àmàtà lọ́hìí látọ̀ ṣùgbọ́n. ọlọ́run tábà ní kẹ́ẹ̀ka àwọn tí mi ọlọ́run ṣe fún yín láwọn ìkẹ́ apá yín ọ̀ka ẹ̀ lè ká tán ṣàkárùtùm la azídànàkùn. ọlọ́run ní sẹ́yìn èèyàn bá ń dúpẹ́ èmi ọlọ́run bá náà ṣe tá àtúntò ṣàlékún fún yín. wàlà ń kàfárí ṣùgbọ́n tẹ bá yẹrẹ ń mọ́re. ti bẹ̀rẹ̀ òtí mú mi kàgolo kan báyìí. wàlà ń kàfárí ti bẹ̀rẹ̀ pé ìfàtò òtí rí rẹ̀ ti jẹ́ ẹ̀bà orí tí orí gbogbo ẹ̀ kó lè mú àfiyọ́. Wàlà iye kàfọ́rú tó. Ọlọ́run tẹ bá yálà ìmoore tẹ́ ìmoore. Àdàbí ìlàjẹ̀dí. Wọ́n ní ìyá pọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ọbọ̀dẹ̀ lágbára tó ń bá

máṣíwá ní abẹ̀sì jẹ́ torípa àwọn èèyàn kan bẹ ṣe kàbílẹ̀ wà sẹ́rin ẹ̀dàrúdà pọ̀ ní wọ́n lágbo ẹ̀sìn yìí ògbóǹtarìgì ọ̀daràn ni wọ́n pẹ̀lú ìkìlọ̀ tọ́lọ̀ ṣe fún akọ́ wọlá tó fi sílẹ̀ fi àrùn ìdìbò àdá ìsìláìhà tọ́lọ̀ ni ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn táwọn ọlọ́run ti tún ṣe pẹ̀lú alukọ̀rán tá a ti tún lẹ̀ ṣe pẹ̀lú àwọn àjòjíṣẹ́ tá a rán wá èèyàn má tún babẹ̀ jẹ́ o máa dá àlèká tó ń ti bẹ́ẹ̀ náà pọ́lọ́ ó kìlọ̀ fún wa tán náà àwọn àfáà kan ń bẹ́ẹ̀ sì jẹun balẹ̀ jẹ́ àwọn kan tún ṣe ń borí ilẹ̀ jẹ́ àwọn ìdíyàn kan tún ṣe ń hùwà kíwọ́ tún ṣe ń ṣe ṣokúṣe àwọn èèyàn tún ṣe ń jalè wọ́n ṣe ń ṣe ṣìnà wọ́n ṣe ń pààyàn ṣe ń jíyàn gbé ọlọ́run ti kìlọ̀ fún yín pé wala tufsidu fil ardi ba'da torí ẹ̀ ọlọ́njọ́ máa ṣe mí nìkan nínú ẹni tí ń ba orí ilẹ̀ jẹ́ o ó náà láfi dúró la takú sójú kan pé ìpè òdodo náà ní òdodo máa máa jẹ́ o àwa ò ní kúrò ń bẹ àníṣàn kan mí pẹ̀lú àánú ọlọ́run àdánwò tó máa mú wa yí wà sí padà sí nǹkan mí ọlọ́njọ́ máa fi kàn wá o lánàá náà ìgbàfọ́lọ́hun ìfi ìlànà ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ṣẹ̀sìn ìdẹ̀fíṣẹ̀ tó ìgbésí ayé wa ká máa mú báwo la fẹ́ ṣẹ̀sùn aláti náà alukuran àti nínú hadith anabi sallallahu alaihi láwọn káyà yìí fún aláàánú pé fálà wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum. àwọn èèyàn kan ní ah, inú àwọn dẹ̀ dùn lórí ó dá lóòótọ́ ká mẹ́nubà náà la fi jẹ́ létí lánàá torí pé nínú àwọn nǹkan tó ń sábà dá wàhálà alẹ̀ káàkiri nínú àwọn ètò kan tó ti wàhálẹ̀ láti tipẹ́tipẹ́ ó ní kí wọ́n máa ní káwọn ọlọ́balọ́ba máa fi máàmù jẹ asọ ní òṣèlú ni wọ́n fi ń yan èèyàn sípò ní ipò tí àwọn ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ń bí gẹ́gẹ́ bí pàwọn tí wọ́n wá colonize wa ètò tí wọ́n gbé wá nìyẹn tó bá ti wá débi ọ̀rọ̀ tẹ̀sìn kájẹ́ kálù kùránì àti àdìsá náà sọ̀rọ̀sà kájẹ́ kó jẹ́ pò náà la máa fi sílẹ̀tì àwọn tó fẹ́ wà láwọn àyè kankan ìyẹn ló máa jẹ́ kí gbogbo ẹ nítumọ̀ eléyìí ni ò ní bí áwọ̀ eléyìí ni ò ní bí ìkórìíra láàrin ara wa torí ìdí èyí gbogbo ẹni tẹ́yìn wà nípò pé kọ́mọ wa gbé ọ̀rọ̀ ẹ̀sìn wa bá yín tẹ́ẹ̀dẹ̀ jẹ́ baálẹ̀ tẹ́ẹ̀jọba èèyàn pàtàkì ní nílùú àwa ọ̀bẹ̀nà àtẹ́lù yẹn o ṣùgbọ́n máa jẹ́ kó yé wọn pé ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká consult àwọn scholars àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n kéwú tó yé wọn ìṣe àwọn jálàbí ni mo tún sọ o ṣẹ́gbẹ̀yìn ọba ẹ má dárúkọ àwọn jálàbí olóògùn àwọn yẹn fẹ́ àwọn yẹn lẹ̀ ẹ sọ pé kí wọ́n consult àwọn àfẹ́ẹ̀sì tí kéwú yé páwọn ni wọ́n lẹ̀tọ́ àti dá sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ilé yóò ń ṣọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ àfi bí lè ṣe jẹ́ nìyẹn àbí ọlọ́run kò jọba pẹ́ gbogbo ẹni lọ́ba lọ́ba alẹ́ yorùbá ni mò ń fi lè ṣe wà sí fún ẹni àpọ́nlé ní láàyè yẹn àdẹ̀fẹ́ kan máa fi tí wọn kó bá yín ẹ fún wọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yànjú ẹ̀ láàrin mùsùlùmí. wàlá la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ ẹ tó bá ti ní ṣe pẹ̀lú àlámà ni wọ́n fẹ́ yín ọ̀yàn sípò nínú ẹ̀sìn ẹ kọ̀ǹsọ́ọ̀tì àwọn tí wọ́n jẹ́ àwọn scholars àwọn àfẹ́ẹ̀sìn ní kí wọ́n máa ṣiṣẹ́ yẹn ẹ má jẹ́ kán fi tí wọ́n kó bá yín ọkàfẹ́ fi sọ yín lórúkọ ni torí pé ẹni yẹn súnmọ́ yín ló ṣe fẹ́ gbọ́dọ̀ yín wọlé tòun ṣiṣẹ́ mọ̀ọ́mọ̀ lọ sílọ́ tí wọ́n ní gọ́vnà ni wọ́n máa parọ́ gọ́vnà káàkiri ṣé àfà gọ́vnà ni ṣé mọ́ọ̀mù ní gọ́vnà ṣé òṣìṣẹ́ àti gọ́vnà ni ẹ fi gọ́vnà lọ́rùn ilẹ̀ ẹ má dà wọ́n láàmú mọ́ náà

wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n gbàtẹ́ ẹ̀nà bá ti lọ bá àwọn èèyàn lè ya ìyàkúyà torípò ti láàfọ̀ náà ti mọ gọ́ọ̀nà ó ti súnmọ́ sínétò ti súnmọ́ kíní kan lu agbára yẹn láti fẹ́ fi gba ipò fọ́lá wa rọ́bìkà. fọ́lá wa rọ́bìkà láàyò mínú. ọlọ́wọ́ bá ní mo fi ọlọ́run búra fún yín o. láàyò mínú. ọlọ́run tún yóò dáre ànábì ọlọ́run lòun tún fi ń búra pé àwọn èèyàn gbọ́lọ̀ ń gbọ́ lódodo. láàyò mínú. ìmọ̀ ni wọ́n kéré gan ọ̀rọ̀ ni wọ́n ń pa o. àtà yóò hàkìmù kàfí máa sájà rọ́bẹ̀ ìnáwó. ó dìgbà tí wọ́n bá tó gbà yí tọ́lọ́ ń bá sọ tó yín ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ àwọn fẹ́ tẹ̀lé táwọn ma lérí pé kẹ́kọ̀ọ́ bá fi méṣẹ̀ máa mú ìyá iṣẹ́ máa máa kú léra yín <laughs> àwọn kan nìyẹn ẹlòmí àtún akọ́ ìhàlẹ̀ bólẹ̀ pé à ah, ẹ̀ ní fòun iṣẹ́ kẹ̀ àwọn míì nínú inú wọn sọ ni ẹlòmí lè sọ pé bí àwọn tẹ̀gbá ni wọ́n máa ń fòògùn lérí rárá o bó ṣe wà káàkiri ẹ̀ náà ti ó ṣe àtàkù ni pé òun ló kàn sẹ́ kó sí tẹ̀lé sọ wọ́n dà sọ pé ayakunla but ẹ jẹ́ kí ẹni yìí àwọn ọlọ́run tún jẹ́ kí kílẹ̀ ń bọ̀ ń sọ yẹn àní kò sí tó jọ àyà máa tí mọ́sálásí ipa ni ẹlọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n ti pa nítorí olórí olú ẹnìkan náà ló máa ṣàjò lórí ṣáàfi tipátipá jó lórí yẹn lé wọn lórí wọ́n dẹ̀ ń gbìyànjú àti ṣàlàyé òṣáyàrí kókò sí tó jọ náà ni ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń dálẹ̀ tẹ́ ń ṣe. bí yóò ẹni náà àwọn ẹni yóò mọ ọlọ́run lóòótọ́ o. àtàyò hakimu kàfí máa ìdájà ọbẹ̀ iná hóm. bá ní ó dìgbà tó bá tó jẹ́ pé ohun tó bá ti ń ṣẹlẹ̀ aáwọ̀ tó bá ti wọn ní jà sí wàhálà ẹ̀sọ́ máa jà sọ́rọ̀ imamship máa jà sọ́rọ̀ òde máa jà sórí ṣiríṣi nǹkan máa ń sọ̀rọ̀ mọ́lídì àníkò bẹ́sìn mú òun tún kágídí bó tún jà ó tún fèpè ránṣẹ́ àfáà tó ní kò sí tó ní kò sí ayé irú àwọn ẹ̀dá èèyàn wo rèé. àtàyù hakimu kàfi máa ń ṣàjà ọ̀bẹ iná táwọn bá tó gbà pé ń bá ti sọ fún ọpọlọ ń ni wọ́n ṣe àti tẹ̀lé. fi àwọn mú kọ̀bọ̀ yìí. àbí tí mo sọ yín náà ṣé ìwọ náà ni ṣó tẹ lọ́rùn bá ṣe ń wọ̀ mọ́ kúlẹ̀ sí ẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀ wọ́n ló ń ṣe wá sí lóun sọ̀rọ̀ ọtí o fẹ́ ló mọ̀ kó olórí ní jápa lọ ní o ma bàjẹ́ o ẹ̀hẹ́n ìmọ́ọ̀mù ni náà máa ń sọ̀rọ̀ sí yẹn ẹ̀yìn lẹ́fà o wọ́láyẹ̀ yìí ni ìmọ́ọ̀mù gbọ́gbọ́n tó ń sọ̀rọ̀ pé wọ́n bóra mọ́ bóra kí ló kàn ẹ́ yìí ti ẹ àbá ṣọ́rẹ́ pẹ̀lú wà sí ẹ o ìmọ́ọ̀mù yìí لا إله إلا الله أنا إمام إلى رأى كلنا إن لله وإن إلى رجع ها إمام إيش لو سمينا آه، هذا ما آه، بدأ عليه نقول كله عليه نقول جواب عليه ها ثم لا آه. يجد فيه أنفسهم حرجا agbako! kan àbùkù ọlọ́májá kan àgbákò ah! nǹkan ṣẹlẹ̀ láwọn agbó káàkiri láyé lónìí ah, o nǹkan ṣẹlẹ̀ o torí ìdí èyí àwọn mùsùlùmí ẹ̀yẹ́ ká mọ́ tàà ń ṣe. fàlìyà àdárí lẹ́bí iná yóò kọ́lì fún àná gbogbo tó bí àbùkù yìí ni pé àìfẹ́ tẹ̀lé lànà ọlọ́ àtútù jíṣẹ́ rẹ̀ náà ló bí. fàlìyà lẹ́bí iná yóò kọ́lì fún àná àmúrí yìí. bá ti tara alẹ́ rẹ̀ lọ́pọ̀ kó lè yẹn kò rọrùn kíyàn tún wá padà wá lóun fẹ́ daṣọ yìí rẹ̀ lọ́dọ̀ wọn. lọ́lọ́run fi ń kì wá pé ẹ ṣọ́ra ọlọ́run bá ní kí ẹni tí ó ń yapa ìlànà ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ kí irú fẹ́yàn bẹ́ẹ̀ lọ ṣọ́ra rẹ̀ o. تصيبهم فتنة sórí àní amúrì yìí tó wà nínú àyà yìí wọ́n ẹni tí ń yapa ìlànà nábì sọ̀rọ̀sọ̀lá tó náà fẹ́ súnà ọgbọ́ ọ̀fẹ́ súnà ọgbọ́ àfá àfá àfá ẹ̀kọ́ ọ̀rọ̀ súnà kúrò mídáre onítàtúrà láwá oníkíní kan láwọn àhá ọ́njẹ́ ń sọ̀rọ̀ súnà ó dẹ̀ ń fi kórìíra rẹ̀ hàn sí súnà báyìí ọ̀rọ̀ súnà kọ́lá ń sọ bí ẹni ọmọ bèèrè tí ò bá yí ẹni ní tí ò bá yí ẹni gbogbo tààrẹ ń sọ mẹ́ tó ń káyín lára náà ni pé ẹyẹ lo pàdé èèyàn mọ́ ẹyẹ lo ọtí mọ́ ẹyẹ jójókújó mọ́ gbogbo àwọn kan tẹ́ ẹ̀fẹ́ gbọ́ yẹn tẹ́fí ní kíkó rẹ̀ lásúná hàn tẹ́wàá lọ ń sọ̀sọ̀ kú sọ fún àwọn yẹn pé wa lálẹ́ oníkókó kódà kan tẹ̀ náà Boko Haram ni wọ́n àwọn àdìrí ń bẹ ọlọ́run ni pé kó jọ gbogbo àwọn tí wọ́n ń dà láfẹ́ orílẹ̀-èdè ìlàmù ọlọ́run jọ má ṣẹ̀bà wọn tú àṣírí wọn tí wọ́n náà dẹ̀rí ní sùfà tó jáde ní ìjẹta àbíjọ oúnjì ṣé o rí pé wọ́n lìsì orúkọ wọn jọ síbẹ̀ àwọn tí wọ́n ń sponsor àwọn Boko Haram ṣé wọ́n náà ti gbọ́ ẹ̀hẹ́n ó kọ́rẹ́ tàbí torí ẹ̀nà ló ṣe ń sọ tó ń sọ. lẹ́bí iná yóò kọ́ lè fún àní àmúríhì àtúnṣe ìbágun fìtínà. ọlọ́ bá ní káwọn tí wọ́n ń yapa tí wọ́n ń takò lánà ọlọ́ àtúnṣe yíṣẹ́ rẹ̀ kí wọ́n lọ ṣọ́ra wọn o. àtúnṣe ìbágun fìtínà tún. ọlọ́ bá ní àtúnṣe ìbágun fìtínà kí fìtínà bá máa ṣẹlẹ̀ dé bá wọn ṣé fìtínà wá dé bá ọmọ tó pààyàn báyà àtàwọn ẹbí rẹ̀ ṣé fìtínà dé bá àwọn tí wọ́n hùwà bàjẹ́ tí wọ́n ká orí mọ́ lọ́wọ́ ṣé fìtínà dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń wọn táwọn náà ń sọ ṣé ní padà máa bẹ̀rẹ̀ sí máa korí bọlẹ̀ máa wá wáwí máa wá dìfẹ́ǹdà ara ẹni ṣé fìtínà dé níta ń sọ nìyẹn ànítọ́lọ́ ń bá sọ nǹkan kan gbà bẹ́ẹ̀ má yiri ẹ̀wò bó ṣe rí lọ́lọ́ ṣe sọ yẹn ọlọ́run bá ní bákan náà táyé tún kéré o bọ́ọ̀ bá tún jáwọ́ tọ̀run tún sì wà ń bẹ̀ o. torí ẹ̀ ń tó lè jẹ́ solution ń tó lè yanjú ọ̀rọ̀ ń tó lè jẹ́ kí nǹkan nítumọ̀ tó lè jẹ́ kí gbogbo tó rọ̀ ń lẹ̀ tán báwọn àgbàlagbà ṣe máa ń sọ wọn náà ní kágbà wípé tọlọ́hun la fẹ́ fi yanjú àlámọ̀ ìdí wa tànábì la fẹ́ fi yanjú rẹ̀. ọ̀kan nínú àwọn sàhábà abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu kùlà ilmi wa kùlà ṣe. ọ̀kan lára àwọn àbáwádìlá nìyẹn ó dá nínú orúkọ tó dá kéèyàn máa sọ ní ẹ̀tàn Ànábì sọ̀rọ̀ sọ pé khairul asma'i abdullahi wa abdurrahman ẹ̀yẹ́ yàtọ̀ sí khairul asma'i ma'ubida wa hadith ilé yìí lẹ́sẹ̀ ńlẹ̀ khairul asma'i abdullahi wa abdullahi anabi ni orúkọ tí fi ń dáájú nínú orúkọ ọkùnrin oní kọmọ ma jẹ́ abdullah àbí kó ma jẹ́ abdurrahman àti gbogbo abdu abdukẹ́ wá ṣàfihàn ẹ̀sọ́dọ̀ ọlọ́ abdullahi bin masu ìwọ́n náà tó ṣe ń dí masu abdullahi tó bá sọ́lọ bá tún fẹ́ lọ́mọkùnrin ó dá púpọ̀ kí yàn sọ abdullahi bin masu ìdọ̀rọ̀ di ọlọ́ta lánàá ó ní ọlọ́run bá ti ṣàlàyé fún wa nínú alukurani gbogbo ìmọ̀ta bùkátà sí. àti gbogbo ń ta ní bùkátà sí láyé láti fi ṣiṣẹ́ mi ayé wa. àlù àhálà ti kiri nǹkan tó mú látàlámọ́ ìyẹn náà lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa ẹ̀yin tẹ́ ń ṣe business ọlọ́ni ẹ béèrè nípa ń tẹ́ dáwọ́lé lọ́dọ̀ àwọn àfẹ́sìn ẹ gbogbo tí wọ́n náà dáwọ́lé tó ń ṣe béèrè dájú òfin ẹ̀sìn ọlọ́run lórí ẹ̀kọ́ tó ṣe ìyá rẹ kú àwọn aṣẹ́ lọ́nà ni wọ́n kórí ẹ̀wọ́nú gbó. Bọ̀dá àǹkà àárọ̀ àrìjálè wà kọ́ọ̀lá hún. Ọlọ́run fi ń sọ fún yín lónìí pé fọ́dà àǹkà àárọ̀ àrìjálè wà kọ́ọ̀lá. Ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ tó àwọn èèyàn náà ti sọ́ra wọ́n di pé àwọn sàhábà tèmi èèyàn ni wọ́n yàn láwá náà. ọ̀dà àǹkà àrọ̀ àrìndáàlì wà kọ́ọ̀lá hàn. ewé ọmọ pé èèyàn jẹ́ èèyàn lọ ni. àwọn ọmọ pọ́kọ̀ jọkùnrin lọ ni. ọkùnrin jọkùnrin lọ èèyàn jẹ́ èèyàn lọ àwọn ìṣẹ́gbé mi àti ẹ̀ wọ́n

àrídáàlè wà kọ́ọ̀lá hàn. ọ̀rọ̀ pé àwọn kan ti sọ̀rọ̀ kan àwọn tàbí ń sọ iná ọ̀tọ́rìtì ni wọ́n ní fìdí. kọ́ọ̀lù wa ashrahu. sórí ọ̀rọ̀ tánà mi bá ti sọ sọlọ́sà òun ni tó fi ń lẹ́yẹ kéèyàn tẹ̀lé torí pọ́rọ̀ tọ́lọ́ kọ̀ọ̀mí. Wọ́n bẹ̀rẹ̀ lónìí sáà tẹ́yìn náà ń gbọ́ mi. Àlàdàkùn mi kọ̀ọ̀mí. Ìwọ̀ rẹ̀ wa mọ̀ ń fẹ́ kí wọ́n náà gbọ́ lónìí torí tọ́lọ́run. Kẹ́lẹ̀ ha ó bí bí ilé. Ìrẹ̀ náà tó jẹ́ student wà ní institution máa gbọ́ mi torí tọ́lọ́run. Àlàdàkùn mi kọ̀ọ̀mí kẹ́lẹ̀ ha ó bí bí ilé. Ọ̀pọ̀ ẹ̀yàn ọmọ ẹ̀kọ́ṣẹ́ iná ẹgbẹ́ tẹ́tí gbọ́ o. Àlàdàkùn mi kọ̀ọ̀mí má máa bẹ nínú àwọn èèyàn kan. má darapọ̀ má àwọn gúrùpù kan. àwọn tí wọ́n fi ẹ̀sìn wọn ṣeré tí wọ́n fi ẹ̀sìn wọn ṣàwàdà. àwọn tí wọ́n fọ́ dẹngẹrẹ mẹ́sìn wọn tí wọ́n serious. jẹ́ gbogbo ayé wọn twenty four seven báyìí wọ́n tẹ fóònù tiwọn ni. àwọn yẹn kọ́kọ́ máa lọ patí káàkiri tiwọn ni tàwọn màmá yà àwọn ọkùnrin Má darapọ̀ mọ́ wọn, má darapọ̀ mọ́ wọn. Fàtẹ́kù ànàfíì àwọn náà wọ́n tí ẹ pé tọ́bá ti wá kò tí àdífì fún wọn pé but anábì sọ wípé a ní look look look look òun ò ní stress nínú kẹma kò tí àdífì anábì sọ pé kíní kan sọ pé yẹn ẹwẹ́wẹ́ ó ṣẹ́rí ojú ti là kọjá gbogbo tẹ́ ń sọ yẹn àfà àfà ni ọmọdé láìkí gan so ẹ má yẹ kí n change ẹ fún yín à ń sọ fún yẹn pé ọ̀nà tó máa fi ṣorí rẹ àtàlìkíyàmọ̀ rí. Allah wá ní gẹ́gẹ́ kí wọ́n afáàbọ̀ kí nìkan tẹ̀ ń tara nìkan sí kí má ṣe attachment máa bí ẹ má ṣe mọ́ ànábì ní kò dáa sọlọ́dà but má mú wa àyàwó wọn ṣe ah. la. bọ́ ànábì ní náà bá ọlọ́run kó máa bá wọn. ah madam ṣe ti gbọ́ ṣe ẹ máa wù yàwó àfààyìn ẹ náà wù tí yàwó àfààyìn wọ ẹwù tẹyìn ṣe ẹyìn tí ń wọ jìlìbà bẹ́ẹ̀ ti wọ kìmọ yàwó àfààyìn ní ìsìn ẹwù ẹwù ẹwù tí ni wọn ẹwù yẹ ẹni gbé ṣé ó dákẹ́ eré lè lọ́rùn yàwó àfà ẹ ti mọ̀ pé sẹrímọ́nì ìmáàmù làwọn ẹni tí wọn kọlọ̀ kó jọ kó bá tún wọn ṣe. ìkànnà yìí náà ẹ má fẹ̀ sí ń ṣàwàdà ẹ má fẹ̀ sí ń ṣeré ẹ gbájúmọ̀ ń tẹ̀ ń ṣe nínú ẹ̀sìn gbogbo àwọn tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ yẹ lù wọ́n ìwọ ọkùnrin kí ń di ọmọkùnrin ṣígbà tó wọlé ìwé ló wá dàdàkudà báyìí wá fi ẹrí sétí wá dirun ládùúgbò ẹ̀yin láńlọ́ọ̀dù tẹ́ ń gbà àwọn tán dirun lọ́kùnrin ọmọbìnrin tẹ́gbà sílé iná ẹwù ẹwúrú tó ń wọ̀ ẹwù oríṣiríṣi èèyàn tó ń kó wálé láàlọ́dún mí ó sì máa dé police station torí pé ńgbà tí gbogbo ẹ bá bọ́ọ̀s wọ́n bọ̀ wá gbé wọn náà ó ní jẹkújẹ ó náà mọ̀yẹ́dẹ̀ wá ṣọwọ́n lúwà bí kẹma ó lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀kùn ò lè délẹ̀ báyìí kó máa rẹ̀ jà fún un <laughs> àgbáyé oníjẹkújẹ ó wá ń jẹjẹkújẹ ìyẹn ni òjẹ́ ayé ọmọ ọlọ́wọ́ dẹ̀ ń bàjẹ́ wọ́n náà dẹ̀ bí tiẹ̀ àwọn òbí ẹ̀ pé skul wà ní ọmọ pínṣẹ́ ló ń ṣe ìwọ akọ ọmọdé tiẹ̀ ọmọ ló ń ṣe akọ torí ẹ̀ nínú àwọn mọ̀sáré tàlákílà ń ṣàlàyé fún àyè lẹ́yìn alkùránà àti hadith ta kó pọ̀ sójú kan yìí ìtó tún tẹ̀lé nínú ibi tí mùsùlùmí ti ń wo báwo ni mo ṣe fẹ́ ṣẹ̀sì ni tó máa yanjú bẹ́sì ni máa jẹun tọ́lọ̀ bá máa gbà tí máa fọkàn balẹ̀ pé mo ṣe bó ṣe yẹ torí pé kì í ṣe pé mo kàn fẹ́ ṣe o àfi kéèyàn máa sá pé mo fẹ́ ṣe ohun tọ́lọ̀ bá fẹ́ alìjìmáwò kí láà pè ní ìjìmáwò ó ní أجمع عليه أئمة هذا الدين من الصحابة والتابعين ẹgbọ́n lè ní torí pé àwọn kan lè sọ ó lè máa lọ rò wípé bá ti sọ pé ìjìmọ̀ òyìn ní ṣó tán àti mọ̀gbọ́dọ̀ àná lè ṣe ń bọ̀ rárá o kì í ṣe àgbáríjọpọ̀ àwọn àfọ́ alẹ́ Yorùbá àbá àfọ́ alẹ́ Ìgbò àbá àfọ́ alẹ́ Haúsá o bọ́ ìtumọ̀ tán gbà lérò pẹ̀lú ìjìmọ̀ òyìn wo bí tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn bọ̀ látòkè Àwọn sàhábà àpanupọ̀ wọn lórí mọ́sálà ẹ̀sìn kan. Àwọn sàhábà làwọn jàrẹ́ student ànábì sọ̀tọ̀sọ̀ àtànábì dídí rẹ̀kọ́mẹ́ndì wọn fún wa tá máa kàdé fìyàn tí wà gbọ́. Àti àwọn tí wọ́n tún tẹ̀lé wọn. Àti ẹni tó náà bá jásí pé ní wọ́n bá ṣe ibi àwọn tó bá tún wá rìn lórí ọ̀nà títí wọn àwọn náà lè kóra ọjọ́ pọ̀ káàsọ pé ìjìmọ̀ òwe sọ sọ. ha torí pé n tá ń pè ní ìpìlẹ̀ àfẹnukò àgbáríjọpọ̀ ìjìmọ̀ tá ń sọ yìí mú sọ́lọ́sọ̀rọ̀ kí n kàn ń ṣe àwọn àfá àkànṣá lọ́mọ wá ṣara wọn ṣara wọn ṣara wọn àfá onímọ̀lídì àfá oníhìní kan kóra ọjọ́ síbì kan àwọn tá ń sọ yẹn alukùránì ni wọ́n lò

آثار رسول الله صلى الله عليه وسلم باطنا وظاهرا ó ní ká tó sọ pé afẹnukò lórí nǹkan á jẹ́ pé orí ibi táà náà bí fẹsẹ̀ wa lé náà ní gbogbo wa ń tọ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba wa. ìbárun tẹ̀bí lè sáàtì kí iná lè wà ní iná bí náà وسلم níbà mú sí àdísà náà bí sára bí ní ó sára bá ní ọjọ́wọ́ yìí ìlànà mi ní kẹrin o súnà mi ní ẹṣẹ́ o ìlànà àwọn sọ̀hábà tí mo fẹ̀ yìí fún ẹ̀tẹ̀lé náà o sórí pókò sórúkọ̀ sí ẹ̀ Mm. ẹ̀rọ kókò sí tèmi náà bẹ̀ àwọn ẹni ní ká nìyẹn torí ẹ̀ wá ti ń gbọ́ súnà ẹ̀ má bí ẹ arábìnrin ẹ̀ dáadáa o. ẹ̀rẹ̀ bí yín gbámú ṣinṣin. wà á yá kó alábìnrin ẹ̀dẹ̀ ṣọ́ra yín ẹ jìnà sí àwọn àdádálẹ̀. ṣe orí pé ànábì sọ pé fa'inna jùlá fa'inna kúlà ló sọ kìí ṣe jíìmù kọ́ ló wà ń bẹ̀ o kúlà ni káàfù ni o ó ní gbogbo àdádálẹ̀ ànú ni o. ibi náà láti máa tún tẹ̀síwájú lọ́la ọlọ́mọṣẹ́ ọlọ́ládàádálẹ̀ ọlọ́run kó jọ kó ṣọ́ ní mùsùlùmí tó gbádùn tó mọ́ tó wá رحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا alamin commercial wà ní ìjẹmọ̀ àgbàdún ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkùtẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta